lọ ní nǹkan tí mo lè rí pé náírà fi wọ̀n so the major ni pé wọ́n di etí ẹ̀ kò gbọ́ advice àwọn tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní sí ẹlòmíín ń fojú pé ah it's one of the most something tó yẹ pé ọmọ yẹn ń face wọ́n gbé ṣé mo lè sọ̀rọ̀ nípa náírà because èmi àti náírà we have discussed a lot but it's over one and a half years now he give me his number but I cannot have access to calling that is the disadvantages of naira now pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lóòótọ́ with àwọn nǹkan tó ṣẹlẹ̀ bóyá wà bí kan wọ́n ṣe lọ́wọ́ wọ́n ṣe gbá náírà wọ́n ṣe èèyàn kan tó yẹ pé eh, a lè sọ pé èèyàn burúkú àbí ó lépa láti pa púpọ̀ kí àjùlọ wọn ni àjùlọ pé mo jù ẹ lọ ní nǹkan tí mo lè rí pé náírà fi wọ̀n kì í ṣe pé bóyá ó wà nínú àwọn tí ó ó ṣe so the major ni pé wọ́n di etí ẹ̀ kò gbọ́ advice that is the only thing tí mo lè rí náírà kì í ṣe so mo wá wò pé tí n bá sọ̀rọ̀ pa náírà ń sìn ṣe náírà pẹ̀lú nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ because àwọn èèyàn náà fẹ́ gbọ́ pé náírà náírà náírà náírà mi. so mm. um, okay